bàbá kú iṣẹ́. bàbá bàbá bàbá kú iṣẹ́ ìyá. àní bá mi kí bàbá kó ṣeun o. bàbá bàbá kú iṣẹ́ ìyá. ẹ bá mi kí bàbá kú iṣẹ́. bàbá bàbá bàbá kú iṣẹ́ ìyá. àní bá mi kí bàbá kó ṣeun. ọwọ́ ọ̀tún bóyá wù ara kí ni bàtà fún bàtà. bóyá jákèjì ọwọ́ àlàáfíà bóyá wù ara kí ni bàtà fún bàbá. ní kí ijó kí bàjọ́. ara kí ni bàtà fún bàbá. ẹ mímọ́ ni mímọ́ ni ọba tí kò yí padà ìyìn forúkọ rẹ̀. mímọ́ mímọ́ mímọ́. kí ni so Fresh FM nìbàdàn. fresh fm nìbàdàn ẹ wá wọn tó ló wá ṣe fún mi ẹ wá wọn tó ló wá ṣe láyé mi ẹ wá wọn tó ló wá ṣe fún mi èyí ló mú mi dúpẹ́ o èyí ló mú mi dúpẹ́ o èyí ló mú mi dúpẹ́ kẹ́ ẹ wá wọn tó ló wá ṣe fún mi. Ìbàdàn kí ni sóò Fresh FM nìbàdàn la wà. ẹ kú ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ẹ kú ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala. yẹ. lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ ó ṣe bòmílà kódà ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ti dé àárín nǹkan àjọ̀dún ni ká máa kíra wa pé a kú ewu ọdún tuntun a kú ọdún a kú ọdún twenty ọdún yìí tura o kò ní le koko mọ́ gbogbo wa gbogbo àdáwọlé wa ni ó yọrí rere gbogbo ń tà mọ́ nínú ọdún twenty ọba òkè òní jẹ́ nínú ọdún twenty tó ìkànnì fresh one zero oh orin challenge nílùú ìbàdàn pẹ̀lú ìròyìn àjẹ́ àbálẹ̀ ọrùn àtòrí orí àtọrùn tó ń tìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin tọpẹ́ dé ẹ kúkú mọ̀ pé àṣà ò pẹ́ lóko bẹ́ẹ̀ rí ọ̀nà ló jìn àmọ́ kò sí ní tá a fẹ́ ṣe sí ìwọ̀nba àkókò tó kù yìí náà ẹ gbádùn wà débi tó lápẹ̀rẹ̀ Dr. Olùtayọ̀ Fálétí yèyí agbẹ́dẹ́gbẹ́yọ̀ mọ́mí G.O. mọ́mí J.P. lórúkọ tèmi. ṣé wọ́n ní oríire ní tìrèrè torí pé ìrèrè tẹ́ rí yẹn kò lórí àgbẹ̀rù kà oríire ní tìrèrè o ire ni tiwa lọ́dún tuntun eléyìí tí a dá ẹsẹ̀ wọ̀nyí ọdún 2022 ọdún ayọ̀ ọdún ògbéga ọdún òtẹ̀síwájú ọdún ire gbogbo tó máa sùn wá bọ̀ ọdún 2022 yóò tù wá lára o. àmín. ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ ẹ káàbọ̀ lákọ̀tún sórí ìròyìn àjà balẹ̀ àkọ́kọ́ ọdún rẹ̀ nínú ọdún 2022 lónìí ti ṣe ọjọ́ àkọ́kọ́ nínú oṣù àkọ́kọ́ ọdún 2022 ìgẹ́ràsì bíi lójọ́ lọ́wọ́ àjáìdẹ̀ láàárọ̀ yìí ìwé ìròyìn mẹ́rin òun la kó wá ságbo ìròyìn ajá balẹ̀ a sáré bá a tètè ni a sì kọjá lọ sójú ọjà ká tó wá kan lu agbami ìròyìn ìwé ìròyìn Saturday Punch wáde Saturday Vanguard wáde ìwé ìròyìn The Nation tó jáde fún tòní ọjọ́ àbámẹ́ta àti Saturday Tribune àwọn ìwé ìròyìn tá a kó wáde nu o lórí ìròyìn ajá balẹ̀ fún tòní. ọ̀dà kò burúkú bàjẹ́ ní gbogbo onígun nígun náà ni ìròyìn ńlọ bá yọ nínú ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin tá kó wá sóde lágbo òṣèlú lórí nǹkan tó ní ṣe pẹ̀lú ètò ààbò èyí tó ní ṣe pẹ̀lú ètò ìlera ètò ẹ̀kọ́ àti nǹkan àti nǹkan amáyédẹrùn lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀pọ̀ bìbà àmì ẹ̀jẹ̀ ń kọ́kọ́ jẹ́ iṣẹ́ ẹ̀kú ọdún eléyìí tí ààrẹ muhammadu buhari tọrọ ìwé ìròyìn èyí tí ṣe ti saturday tribune sí gbogbo ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà lọ́kùnrin lóbìn lọ́mọdé àti àgbà bàbá pa àkú ọdún o ọ̀pá àkú ìyèdún ó gbẹ̀mí wá ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti láàyè ìdẹ̀ra bàbá wa túbọ̀ fi ọwọ́ ìdánilójú rẹ̀ gbẹ́ran láyà yàtọ̀ sí egungun bàbá wípé nítọ́jà ìjọba àhún lógún bólógún ẹ̀rú ti ṣekú táṣọ rẹ̀ jẹ́ ọ̀kan oṣù òun náà ni láti mú orílẹ̀-èdè wa Nàìjíríà gòkè àgbà kí ohun gbogbo tó sì ní ṣe pẹ̀lú ètò ààbò tó pakasọ kó bẹ̀rẹ̀ sí ni máa mú yẹ̀ẹ̀sì ojú ìwé kẹ́ni títí dé ìkeje ìwé ìròyìn Saturday Tribune ni mo ti rí i. lójúde ìwé ìròyìn Saturday Punch eléyìí tó jáde fún tòní ti ṣe ọjọ́ àkọ́kọ́ ní oṣù àkọ́kọ́ ọdún tuntun ọdún 2022 ìròyìn tí wọ́n fi ta bánà gàdàgbà gàdàgbà sójúde òun ló ní í ṣe pẹ̀lú ti ètò ìdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà àjọ olómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè yìí INEC ni wọ́n sọ̀rọ̀ jáde o níbi tí wọ́n gbé ń ṣàlàyé pé ìdíre o tó fi jẹ́ pé àwọn èèyàn tí wọ́n ti káyé pódìgbà ó ṣe torúkọ wọn ń bẹ nínú àkọọ́lẹ̀ fún ti àjọ INEC táwọn ò lè fa ọkọ̀ wọn yọ kúrò nínú ìwé ìdìbò ṣẹ̀wárí àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ kan eléyìí tó jẹ́ ti ajàfẹ́tọ̀ ọmọnìyàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ti ń béèrè wípé kí wọ́n ṣe àyẹ̀wò fínífíní o nínú ìwé ìdìbò eléyìí tó jẹ́ ti orílẹ̀‐èdè wa Nàìjíríà síwájú ètò ìdìbò gbogbogbò tí ń bọ̀ lọ́nà lọ́dún 2023 lára àwọn ìròyìn tó tún ní ṣe pẹ̀lú ti ètò ìdìbò òun náà láti rí ẹgbẹ́ eléyìí ti ṣe ti ọmọlẹ́yìn Kristi lórílẹ̀‐èdè wa Nàìjíríà ẹgbẹ́ CAN wọ́n sọ̀rọ̀ jáde ìwé ìròyìn Saturday Punch jábọ̀ rẹ̀ ojú ìwé karùn-ún ni wọ́n fi ròyìn ha o wọ́n pé níṣe níjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa Nàìjíríà ni wọ́n ti dágun lásì ètò ààbò àmọ́ ọ̀rọ̀ tó kan ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2023 ni wọ́n gbajúmọ̀ ìwé ìròyìn Saturday Punch jábọ̀ rẹ̀ bá bá ti ń tẹ̀wájú àjábalẹ̀ ìròyìn ó já sí yín létí. lórí ọ̀rọ̀ iṣẹ́ tí ààrẹ Muhammadu Buhari rán ìwé ìròyìn gbogbo tá a kó wá sóde sí gbogbo àwa ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni mo ṣì wà àtúmọ̀mìrí òmíì nínú ìwé ìròyìn ti The Nation èyí tó jáde fún ti òní ọjọ́ àbámẹ́ta àkọ́kọ́ ọjọ́ àkọ́kọ́ inú ọdún 2022 wọ́n yí pé ààrẹ Muhammadu Buhari ṣàlàyé wípé ṣe ìpèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu òun àgbájúmọ̀ gbogbo àwọn ọ̀dọ́ tí ń kàwé gbàwé ẹ̀rí tí wọ́n sì kàn ń gbé káàkiri láì rí ibi tí lọ́ọ́ rèé fi ajé wọn ló pé ọdún 2022 yìí wọ́n rí i pé ohun gbogbo yóò máa kú mọ́ níbi ìdodo ẹ̀fọn láti rí iṣẹ́ nígbà tó náà sọ̀rọ̀ Tinubu láwọn àtàwọn gómìnà gómìnà wọn pe ní táwọn mọ̀tọ́ dáwọn lójú ṣáká ni wípé ìjọba ẹgbẹ́ òṣèlú APC yóò san mọ́nà yóò ta sánsán níyìn tó kù yìí táwọn ò fi kúrò lóróyè ọmọbẹ nínú ìwé ìròyìn ti The Nation. lójú ìwé kẹsàn nínú ìwé ìròyìn Saturday Punch ibẹ̀ ni wọ́n gbé jábọ̀ ìròyìn tí wọ́n pé ẹni tí í ṣe olórí orílẹ̀-èdè wa Nàìjíríà ajagun gbébọn ti Muhammadu Buhari wọ́n ní ààrẹ ti bu ọwọ́ lu àbá ètò ìṣúná fún tọdún 2022 kó lè di òfin pọ́nbélé o àmọ́ ààrẹ wa fẹ̀sùn kan ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní níṣe ni wọ́n dáṣọró àbá ètò ìṣúná fún ti ọdún 2022 ààrẹ ṣe ní àlàyé pé àwọn àkànṣe iṣẹ́ kan ilégbìmọ̀ asòfin àpapọ̀ wọ́n ti bọnú ètò ìṣúná orílẹ̀-èdè nàìjíríà fún tọdún 2022 níṣe ó ní wọ́n sì fa àwọn àkànṣe iṣẹ́ kan tó níṣe pẹ̀lú ti ojú òpópónà reluwé wọ́n ní wọ́n fàyọ ìròyìn ẹ̀ ń bẹ lójú ìwé kẹsàn-án nínú ìwé ìròyìn Saturday Punch ṣẹ̀wárí lórí ìròyìn tó níṣe pẹ̀lú ti ètò ààbò wọ́n pé Lawan Gbàjàbíàmílà àtàwọn aṣòfin kan lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n kọminú kọmi òde lórí ètò ààbò eléyìí tí ọ̀fararọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti òkété gbèsè eléyìí tí ń gorí ara wọn fórílẹ̀‐èdè yìí o wọ́n wá béèrè fún àyípadà lọ́dún 2022 bẹ́ẹ̀ gẹ́lẹ́ Nnamdi Kanu náà sọ̀rọ̀ o oníṣẹ́ rí àwọn olóṣèlú gangan ni wọ́n ń nídìí ti ètò ààbò eléyìí tó jẹ́ pé kò dúró re ní ìpínlẹ̀ Imo bákan náà wọ́n jábọ̀ rẹ̀ wọ́n pè jẹ́jẹ́ mọ̀ wípé nínú ọdún 2021 èyí tá a lò gbókùtàkùtà tán wọ́n ní òǹkà àwọn akẹ́kọ̀ọ́ èyí tí wọ́n jẹ́ okòólélẹ́gbẹ̀rin àti ẹyọ 821 ni wọ́n jí gbé lọ lọ́dún 2021 bá a sì ṣe ń sọ̀rọ̀ yìí mọ́kànléní ọgọ́ta ni wọ́n sì wà lákàtà àwọn ajínigbé o ìwé Saturday Punch jábọ̀ rẹ̀ ojú ìwé kẹrin ni wọ́n fìròyìn ẹ̀ sọ̀dọ̀ sí. ẹ̀dà kò burú ní ìta gbangba àwọn ìròyìn ti the nation òun náà ni ẹni tí í ṣe ajàfẹ́tọ̀ ọmọ ilẹ̀ Yorùbá ni olóyè Sunday Ìgbòho tó gbọ́ èèyàn túmọ̀ sí Sunday Adéyẹmọ ọmọ wípé kò sí gbóngbóngbó kankan láàrin òun àti ààrẹ Muhammadu Buhari o kò sì sífà kájà kankan bí ti wù kó kéré mọ́ bó o ló ṣe jẹ́ ojúwé kejì ìwé ìròyìn ti the nation ni mo ti máa jẹ́ iṣẹ́ yẹn tán ganyan ǹjẹ́ ò ti jẹ́ iṣẹ́ ti àwọn àgbáríjọpọ̀ ti ẹgbẹ́ onígbàgbọ́ ńlẹ̀ wa nàìjíríà hmm, Christian Association of Nigeria the nation náà kọ́ o wọ́n pé àwọn ẹgbẹ́ CAN ní orílẹ̀-èdè yìí sọ pé kì yóò sí ètò ìdìbò kan bíi ti wù ọmọ tọ́ba yìí pé ìṣẹ̀lẹ̀ ṣekúpani ìjínigbé kọ́ńbọ́kọ́ńbọ́ àti mọ̀ fi tìpátìkùkù báwọn èèyàn ṣe ọba sì ń tẹ̀ ẹ́ síwájú ètò ìdìbò kan ètò ìdìbò ní lọ́dún 2023. ààrẹ nínú iṣẹ́ ẹ̀kú ọdún tí wọ́n rán sọ́mọ orílẹ̀-èdè nàìjíríà ààrẹ pé àwọn ò dùn ó lórí ẹsẹ̀ méjèèjì o láti máa tẹ̀lé gbogbo àwọn ètò amáyédẹrùn èyí táwọn ṣe ládéhùn fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà láì náání àwọn ìpèníjà gbogbo tí ń kojú orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ sọ̀rọ̀ yẹn inú iṣẹ́ ẹ̀kú ọdún tí wọ́n fi ránṣẹ́ sọmọ orílẹ̀-èdè nàìjíríà lọ̀rọ̀ yẹn ti jẹyọ nínú ìwé ìròyìn Saturday Vanguard lójú ìwé karùn-ún ni wọ́n ti jábọ̀ rẹ̀ ẹjá gbàbẹ̀ mm-hmm. kákọjá lọ sójú ọjà pàápàá bàbá ti darí dé láti ojú ọjà ojú ọ̀gbagadè ìròyìn ajá balẹ̀ lẹ́ni tí í ṣe ọjọ́ àkọ́kọ́ nínú oṣù àkọ́kọ́ ọdún tuntun twenty twenty two lẹ́ẹ̀ ti bá wa ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. gospel yard international. gbogbo fàdúrà gbàrí ó tún ti yá ìṣòro májẹ̀mú ọlọ́jọ́ mọ́kànlélógún ẹ̀kan lọ́dún twenty one days annual covenant vigil níbi tí olúwo ti máa pínrẹ̀ ọdún tuntun fún àwọn ènìyàn ní gọ́fàáyà church international àwọn tọ́gbà tọdún twenty twenty one ojoojúmọ́ ni wọ́n fi ń jẹ́rìí ayọ̀ ti twenty twenty two mà tó ti kó àkòrí kìnìún ìyá judah the lion of judah january one sí january twenty one twenty twenty two níṣòro alágbára milẹ̀ títì yóò wáyé aago mọ́kànlá alẹ́ eleven pm níṣòro ọmọ bẹ̀rẹ̀ lójoojúmọ́ nígbà tí olúwa ń bá ń lo àwọn ìránṣẹ́ rẹ̀ pásítọ̀ Òjó Tìjání prophet Mike Agboola apostle Dẹ̀jọ́ Lágbóyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀ olórin ẹ̀mí ló ń bọ̀ Dáre Melody lady evangelist Mobisola Akíkọ̀yè àtàwọn GVCI mass choir nígbà tí prophet doctor and pastor mrs pf tàlàbí ọmọ gba gbogbo èèyàn lálejò ní gospel yacht church international ganiyu bello street fẹlẹlẹlẹ out challenge ìbàdàn telephone zero eight zero thirty three fifty four twenty four thirty six. My name is Wale Michael. I bring you season greetings from Online Dynamics Limited. May the best gift of Christmas be yours the gift of love, hope joy, peace, happiness, the gift of salvation. We wish you and those that you love dearly a very happy Christmas filled with an abundance of health and a prosperous new year. Thank you for partnering with Online Dynamics on your travel, tour, and migration process in times past and in the years ahead. Merry Christmas. We hope this Christmas gives you all the blessings you deserve and that the year to come is prosperous and bright. You may reach me on 080 zero three two four two nine four nine seven. I am Wale Michael and I love you. I ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní dàgbàsókè Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ta ló ń sọ pé ká jáwọ́ nínú ìwà ìjẹkújẹ ìpínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú lọ́kọ́ lewura yóò ti wúrun. èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Anti-Corruption Agency ó yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti ìwà ìjẹkújẹ láwùjọ wa. tàkété sí ìwà ìjẹkújẹ àtàwọn oníwà ìjẹkújẹ. ní kété tó o bá ìwà ìjẹkújẹ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó sì ṣe ọ̀gá ilé iṣẹ́ ìjọba tàbí taládàáni ló ń ba agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe fífọ́nà ìrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lò ní jìbìtì kí jìbìtì. kọ ìwé ẹ̀hónú pẹ̀lú ẹ̀rí àrígbámúsàjọ tó ń gbógun ti ìwà jẹgújẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ fún ìgbésẹ̀ tó yẹ kò sáyè fún ìwé ẹ̀hónú tí kò o. àjọ oyaka wà ní kọta four seven three fájìmí street agodi ìbàdàn kí ìwà ìjẹkújẹ lè dọ̀rọ̀ ìtàn ní ìpínlẹ̀ sọ̀rọ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè. a dúpẹ́ ọdún ọdún ìtúnṣojú wa òpó ọdún jẹ ògbógbó tìrìgbó ọdún ìgbà lélẹ̀ sí àwo ilé òsì fàya kẹ́kẹ́ sọgi àjà òpó lẹ́sìkọ̀ kò ìjíjà kòró inú àgbọn dànù gbogbo tolórí tẹlẹ́mù ìpínlẹ̀ ọ̀yọ́ barista akeem agbájé ló ń ṣe ládùúrà fún gbogbo wa lọ́dún tuntun pé Èdùmàrè ó sì ṣíjì wá bá a nàwọ́ ọwọ́ wa ó tó ànàmú tọ̀gà bá a bá fà á yóò sì tóra wọn èmi náà ń nawó ẹ̀ kó má kangi oko ire gbogbo ó sùn wá bọ̀ ìṣòwò ìnájà àárítajé ṣe gbogbo ara ní ṣẹfúnṣẹfún fi ń ṣadé àṣe Èdùmàrè òṣìṣẹ́ ìjọba ọkọ ọba àdáọba òní ṣàwálẹ́sẹ̀ ṣàmì barista akeem agbájé lónìí yóò máa dùn fún gbogbo wa nípínlẹ̀ ọ̀yọ́ kò ní kan kíkan ò nílé oyin dúdùn níta fara oyin àṣeyìí ṣàmọ́dún o àṣẹ ìdùnmàrè. ọdún yìí ọsàn wá sílẹ̀ ọsàn wá sẹ́yọ̀. ẹni àṣẹ lóore ẹgbẹ̀fà tí ò dúpẹ́ irú ẹni bẹ́ẹ̀ gbẹ́gidí náà gbèje ni àwa kì í ṣe abáramóore jẹ nílé iṣẹ́ adé adéwùmí Nigeria Enterprises ojúlówó alágbàtà fún Lafarge cement Dangote cement àti Bua cement àdúpẹ́lẹ́ gbogbo ẹ̀yin oníbàárà wa àtẹ̀yẹ́tẹ̀ àti bá a dòkùn nínú ọdún twenty twenty one àti ọ̀pọ̀ ọdún tá a ti lò sẹ́yìn pé ẹ ṣé o à ń kí i kú ọdún kérésìmesì àtọ́dún tuntun twenty twenty two ilé tẹ́ ti fi cement tẹ́ rà lọ́dọ̀ wa kọ́ kò ní wó èyí tẹ́ ṣe lọ́wọ́ yóò parí nírọ̀rùn bẹ́ẹ̀ bá ti wá nílò cement ẹ sí àwọn ẹ̀ka wa adé adéwùmí Nigeria enterprises kìlómítà thirty eight ọ̀yọ́ ìbàdàn new express road oníkoro mọ́níyà ìbàdàn alugẹ́gẹ́ area arúlógún road igbó olóyin ìbàdàn tàbí ẹ̀ka wa tó wà ní fonda bus stop mọ́níyà road ìbàdàn bákan náà lẹ́lẹ̀ kàn sí wa nítòsí ajibade primary school ìṣẹ́yìn road ajibade ìbàdàn àti ẹ̀ka wa tó wà nítòsí community secondary school ìṣẹ́yìn road àgbẹ̀dọ̀ ìbàdàn àdé àdéwòmí nàìjíríà enterprises ló sọ pé ọdún tuntun tó ń bọ̀ yóò tura bàbá Titi, kí ló dé tó ń wò bí ẹni tọkọ jálẹ̀ báyìí ó sì ń jẹ́ kó dàbí ẹni wípé mò ń foko owó tèmi táfàlà àbí èmi náà ò nílò owó láti rajà ni. ó dàbí ẹni pé o ò mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí rárá níbo ni mo ti fẹ́ rí owó láti rajà sí ṣọ́ọ̀bù mi láàrin ọjọ́ méjì. pẹ̀lú ọ̀nà àbáyọ ètò ìyàwó tuntun advance forty eight láti iléeṣẹ́ advance lafayette microfinance bank o lè gbà tó ọgọ́rùn-ún méje àtàádọ́ta ẹgbẹ̀rún náírà láàrin ọjọ́ méjì láti yanjú ìṣòro owó fún okòwò rẹ ní kíákíá o kò nílò láti fowó pamọ́ pẹ̀lú wọn tàbí onídùúró kí wọ́n tó yá ọ lówó kò sí nira rárá. pè wá lónìí sórí zero seven zero zero zero advance ìyẹn ní zero seven zero zero zero two three eight two six seven tàbí kò kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.advancenigeria.com láti bẹ̀rẹ̀. Good morning, doctor. Welcome, Mamana. You bring your sister today? No, doctor, na my neighbor be this o. Oh. I don dey beg her to join us register for antenatal for hospital, but she no gree. Madam, why now? You no know say you suppose come register for antenatal when you dey pregnant. Doctor, I no wan catch coronavirus. No be hospital the thing dey dey pass. If you cover your nose and mouth with face mask, do everything dem say make you do. Corona no fit catch you for hospital. Abeg help me tell am o. Oh. But look me now, I no sick no be sick people dey come hospital. madam no be every problem dey show for face when women get belle you hear these women outside no be play dey come play o oh. dem dey learn many things to help dem during pregnancy and doctors dey check dem to make sure say mother and baby dey fine. thank you doctor i no know say na so e be make i register for an ten atal quick quick. Register for antenatal care once you know you are pregnant. Hospitals are still safe. This message was brought to you by the State Ministry of Health with support from APIN Public Health Initiatives and U.S. Centers for Disease Control and Prevention. wà á ti máa gbọ́ ó ti jáde báyìí ó mi gbogbo àgbáyé tètè. latest place Dr. Yinka Ayefẹ́lẹ́ mọ̀ ẹ́ lọ́tẹ̀ yìí galagaju àlùjọ inú ẹ̀ apáta pété manifestation làkọ́lé ẹ̀ ó tún gbọ́nà ara yọ Ayefẹ́lẹ́ ó tún yá láwùdà. ìṣe ọ̀rọ̀ rẹ̀ kò dúró ojoojúmọ́ mi òun ò ní ènìyàn jáde nínú àbò máa ń àkàkà tó ni manifestation lẹ́tùgbà. ó yá kọ́ni kọ́ni kọ́ni kọ́ni ó yá mi mujo mujo mujo mujo fi san díẹ̀. orí manifestation akọkọlùkọ orin ọ̀rọ̀ pọ̀tọ́ yóò bá bá àwọn ilẹ̀kẹ̀ èdè àti gbẹ̀ngbẹ̀nẹ̀kẹ̀ àlùjọ. latest record ayé fẹ́lẹ́. wọ́n ti sanwó ẹ̀ sílẹ̀ kó tó jáde. àti wàá gbé e jáde báyìí tọ́ ìtọ̀ ẹ̀yọ́ bẹ̀ from the studio of Aloy production international latest release ayé fẹ́lẹ́ tàpákọ́lé ẹ̀ ní manifestation. iṣẹ́ bàbá iṣẹ́ ni ó kọjá bẹ́ẹ̀ grab your copy now ṣe wàrà láti ṣe wàrà ọ̀nà gbígbà ìjàmbá òbí àgbẹ̀ ọmọ kò ní kú. gbogbo ọmọ nàìjíríà ìpìlẹ̀ ìbẹ̀rẹ̀ ọdún twenty twenty two ó nílò agbára àdúrà tí mo ní bẹ́sẹ̀ járí lọ́dún tuntun pẹ̀lú aṣọ ọ̀rọ̀ láti ẹnu wòlíì tá a fi ṣẹ́rán bàbá orí òkè ìgbénijà wòlíì isaac kùsáyọ̀ adédèjì tá a pakori ẹ̀ ní aago mísì kún àkúwọ́sílẹ̀ eré inú aago ọ̀pọ̀ yẹn ti rú pẹ̀lú tanwiji ọdún tuntun la tún wà yìí o iná àdúrà nìkan ń lo nílò níbi ìpàdé àdúrà ẹlẹ́ẹ̀kan lọ́dún ǹjẹ́ ìwọ nàìjíríà gbọ́ ọ̀rọ̀ olúwa gbogbo èèyàn ti ń gbénú ẹ̀ ẹ má tún dágun lá níbẹ̀rẹ̀ ọdún ẹ jẹ́ ká kọ́lé ìgbé ayé wa sórí àpáta ká má bàa bìdànù bìlú lẹ̀bi gidi ò lẹ́gbò wáyé láàrin ọlọ́jọ́ méje yìí fẹsẹ̀ rẹ dé orí òkè aṣẹ́ ìgbénijà ìpàdé ọlọ́jọ́ méje ni o bẹ̀rẹ̀ lọ́jọ́ kínní oṣù kínní títí di ọjọ́ keje oṣù kínní ọdún twenty twenty two aṣọ rẹ gbọ́dọ̀ pọ́n lùkùlùkù lọ́dún tuntun bàtà rẹ gbọ́dọ̀ gẹríkò ẹ tún máa jẹun ẹ bá mi rè wọn àyè fúnra rẹ lọ́jọ́ kínní títí dọjọ́ keje oṣù kínní ọdún twenty twenty two mọdẹjà lórí òkè ìgbénijà a ó lórúkọ jésù wòlíì isaac busayo adédèjì lolúwa ń lò níbẹ̀ pé nọ́mbà kó béèrè ọ̀nà àtìmọ̀ràn zero eight zero three three four six one six two seven zero eight zero three three four six one six two seven níbẹ̀ a aago rẹ yóò sì kún àkúnwọ́ sílẹ̀. ti pọ́ǹpì kọ́nsẹ̀t àti délùú ìbàdàn àti pọ́ǹpì kórèdè ẹ máa yọ. bẹ́ẹ̀ni o ẹ ti retí wa ti dé. ti pọ́ǹpì concept wọ̀lú ìbàdàn. ayọ̀ bí ọjọ́ lálẹ́ ní oṣù mare. a ti kórèdè fún gbogbo ẹni tó fẹ́ràn lẹ̀ dọ́nílẹ̀ lórí. lọ́nà tó rọrùn gbà lọ́dún tuntun twenty twenty two. káàkiri ìlú gbogbo ni wọ́n ti gbòǹgbẹ́ ti pọ́ǹpì. torí pé tiwa ṣe yàtọ̀ níbi kátalẹ̀ fúnni láìsí wàhálà. táǹfààní sọ díẹ̀díẹ̀ tún wà lórí àwọn ilẹ̀ bí gbogbo ta nílẹ̀ sí káàkiri. wọ ọ̀rẹ́. wọn ò ní dẹ́ dúró láti di lọ́nlọ́ọ̀dù lálẹ́dì lọ́dún tuntun. tó o bá ti kọ́lé tẹ́lẹ̀ o tún máa kọ́ sí i. ire gbogbo a máa tẹ̀síwájú. tí pọ́ǹpì concept ti dé. ó wọ̀lú ìbàdàn a máa bá ẹ sílẹ̀ láìpẹ́. gbàgbẹ́. tí pọ́ǹpì tẹ́ ń retí ti dé. a ní ìbàdàn a ti dé. tí pọ́ǹpì concept developer that cares. my dear bá mi gbé náà. Ah, gbé kí ni wo mi ò ní gbélé sílẹ̀ fún ẹ. bá mi gbé. Ah, ṣé wọn nìkan ló mọ nǹkan tó dáa ni. ó dẹ gbé fún mi. díà mi ò ní gbélé sílẹ̀ mo máa jẹ tán ni tọkọ-tìyàwó kí ló dé tẹ̀ ń léra yín kiri inú ilé. ẹ má mà dá lóhùn ó fẹ́ gba búrẹ́dì lọ́wọ́ mi ni. torí búrẹ́dì lẹ ṣe léra yín kiri inú ilé. wàá ti máa gbọ́ fresh bite bread ó ládùn mílíkì ó yàtọ̀ sáwọn oníṣòyà milk tí wọ́n ń pè ní mílíkì bẹ́ẹ̀ ló tún wà láládùn sandini stainless oven ni wọ́n fi bẹ́ẹ̀kì ẹ̀. fresh bite pastries delight àwọn ni wọ́n ṣe fresh bite bread tí wọ́n wà ní teachers house street olúyọ̀lé ìbàdàn ọ̀yọ́ state email wọn freshbite two four seven at gmail.com. dot com fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè wọ́n sórí o oh nine o oh two nine four four six o oh o seven. bẹ́ẹ̀ là ń wá alágbàtà káàkiri nàìjíríà fresh bite bread tasting fresh all day. Hey. Eh ẹ̀rù rẹ tó bá ọ ọlọ́run o ẹ̀rù rẹ tó bá ọ. ọlọ́run ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń sọ̀rọ̀ ẹni dayọ̀ ń pè ọ́ síbi àkànṣe ìsìn ìfi àmì òróró yàn láti ṣí ọ̀run fún ìṣerere rẹ nínú ọdún twenty ìjọ the lost city gospel grace ministry àpáta nílùú ìbàdàn ní ìsìn ìfi àmì òróró yàn náà yóò ti wáyé láàrin aago méje àárọ̀ sí mẹ́sàn-án òwúrọ̀ ọjọ́ kìíní lọ́dún twenty january one wá kó wá gba agbára láti rí ògo lò nínú ọdún tuntun yìí olórin ẹ̀mí ni lady evangelist rebecca afolabi àti àlùfọ́ àkọ́kọ́ olùgbàlejò pásítọ̀ enoch fọlọ́runṣọ́ ni ẹ̀mí mímọ́ yóò máa gbọ́wọ́ wọ ṣiṣẹ́ mi àti iṣẹ́ ìyanu níbi àkànṣe ìsìn ìfìàmì òróró yàn yìí ẹ má gbàgbé o ìsìn ìfìàmì òróró yàn fún ọ̀run ṣíṣí láti fi bẹ̀rẹ̀ ọdún tuntun yóò wáyé láago méje sí mẹ́sàn-án òwúrọ̀ lọ́jọ́ kìíní lọ́dún twenty twenty two nínú ìjọ the lost city gospel grace ministry tó wà ní ma ali layout off akérèfọ́n street meridian bus stop níkọjá nnpc àpáta nílùú ìbàdàn wá fún ìfìàmì òróró yàn tí ó mú ọ tayọ tògótògó lọ́dún tuntun. Ipman Ipman Ipman progress ipman ẹgbẹ́ alágbàtà epo ẹkùn ọ̀yọ́ àtọ̀ṣun lábẹ́ alága alhaji bukola mutiu bumal ló ń kí gbogbo ọmọ ẹgbẹ́ alágbàtà epo ẹkùn ọ̀yọ́ àtọ̀ṣun fún ọdún kérésìmesì àti ọdún tuntun pé ọdọọdún là rórógbó ọdọọdún là ráwùsá bọ́dúnbádún pèrègùn amáwọ̀ tuntun bọ̀ wálé ayé ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ ọdún twenty twenty two yìí yóò túnbọ̀ sùn wájú ọdún twenty twenty one lọ o bẹ́ẹ̀ níṣẹ́ wọ òní dìṣẹ́ bàbá sì ti wà lójú pópó ká máa fẹ̀lẹ̀ ṣe delta àti omicron èyí tó tún gbòde kan o àní fàìsàn ṣọdún tuntun o olùkéde abdulmojid ajibola adesope alukoro ẹgbẹ́ lóko alága alhaji bukola mutiu bumar ipman progress. ajá balẹ̀ àjá balẹ̀ ìròyìn láì ní tàbí ṣùgbọ́n bọ̀t bóyá àmọ́ àní àní hmm. tá à ní wararo tá à ní rẹpẹ̀tì dáyé ah, lágara tá à ní fàkókò ṣòfò hmm. yá lọ tààràtà síbi iṣẹ́ ilé tí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ajagun gbébọn tí muhammadu buhari tọ́láwọ̀ ìròyìn méjèèjì tọ̀dọ̀ tèmi ọ̀mọ̀ bọ́yọ̀ wà lọ́dọ̀ rẹ̀ ń bẹ̀ náà ìwé ìròyìn Saturday Tribune àti The Nation ẹni bàbá ti ran iṣẹ́ ọdún sí gbogbo tó tẹlẹ́mú ọmọ ilẹ̀ yìí wípé àkú ọdún o àkú ìyèdún ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti láàyè ìdẹ̀ra ní ààrẹ muhammadu buhari ní iléeṣẹ́ rẹ̀ tí ń bẹ ní olúlulẹ̀ wa nílùú àbújá ní àná eléyìí ti ṣe ọjọ́ kọkànléní ọgbọ̀n oṣù kejìlá eléyìí ti ọjọ́ ọdún 2021 tọ́kasẹ̀ ńlẹ̀ lánàá ìní bàbá ń pè fún ìpalẹ̀mọ́ ọdún tuntun ọdún 2022 òun fi sáà kíni kú ọdún ọ̀hún òun fi rán ẹni tí ń ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì lórí ọ̀rọ̀ gbogbo èyí tí ń jáde sórí afẹ́fẹ́ nípa ètò ìpolongo àti ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú ààfin ti ààrẹ Muhammadu Buhari lólùléeṣẹ́ ìjọba rẹ̀ lọ́hùn-ún ẹni ọwọ́ àfiṣẹ́ náà rán ní ọ̀gbẹ́ni Fẹ́mi Adésínà bó tilẹ̀ jẹ́ wípé ẹni tí ń ṣe ọ̀gá tiẹ̀ tó jẹ́ Malam Garba Shehu òun wà ní ibi ìyàsọ́tọ̀ fún ti àrùn COVID-19 èyí tí wọ́n wípé kìnnìún náà ó yẹ̀yìn sí babalára wọ́n pé kófí mọ̀mọ́ di pé yóò mọ̀ràn mọ̀mọ́ bíi iná inú ẹ̀rùn wọ́n pé orí ibẹ̀ náà ni Malam Garuba Shehu lòun náà ti ń ṣe ní àìsínbẹ̀lẹ̀ ìbánidásí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó ń lọ tó ń lọ tó ń lọ tó nílò kí gbogbo ọmọ aráyé ọgbọ́ ibi tí nǹkan dé dúró wọ́n wáyé pé kan tọ́rọ̀ bá ti dé sí etígbọ̀ tiẹ̀ ní ọ̀pọ̀ àṣẹ mọ̀nà wà fún ọ̀gbẹ́ni Fẹ́mi Adésínà wípé tètè jẹ́ kí afẹ́fẹ́ ọ̀fẹ́ ọ̀rọ̀ bọ́ sí gbogbo ayé wọ́n wá pé iṣẹ́ ìkíníkù ọdún náà eléyìí tí ọ̀gbẹ́ni Fẹ́mi Adésínà fi síta ni ó wípé ààrẹ Muhammadu Buhari ó kí gbogbo tolórí tẹlẹ́mú ọmọ ilẹ̀ yìí o ó pé ẹ àfaradà níbi tí gbogbo nǹkan tó dé dúró bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀kọ́ ní kókó kì í ṣẹjọ́ alágbàdo ẹgbẹ́ òṣèlú All Progressives Congress bẹ́ẹ̀ sì rèé nǹkan ti bàjẹ́ kó kọjá sísọ ó tó di pé ẹgbẹ́ òṣèlú APC tẹ́wọ́ gba àkóso lórílẹ̀‐èdè yìí ẹ sì mọ́ gbàgbé o pé bí nǹkan bá bàjẹ́ ó dùn ún bàjẹ́ ni a máa sọ̀rọ̀ ó túnṣe èèyàn ò lè túnṣe lójú lé òòjọ́ ó ṣe é bàjẹ́ lóòjọ́ kò ṣe é túnṣe lóòjọ́ wa Nàìjíríà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí ọwọ́ wípé wa Nàìjíríà níbi tá a dé dúró yìí ọdún 2022 ó ní ààrẹ sọ wípé kóun ọjà iṣẹ́ yìí fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí wípé ẹ fọkàn ẹni bá ń jẹ isi ewu gan kọ́ ní lọ́kàn wípé kò ní í séwu kankan tó bá jẹ́ ti pípèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu fún gbogbo àwọn ọ̀dọ́ ọjà ara ń tọ́jà òun lógún láti jẹ́ kí àwọn ọ̀dọ́ tí wọ́n kàwé gboyè mọ̀jìnlẹ̀ tí wọ́n sì ń gbéwé ẹ̀rí káàkiri gògògò láì rí ibi mú yà lọ́ọ̀rẹ́ ṣiṣẹ́ ajé òun ò rí pé ń pèsè iṣẹ́ òun sì rí pé ń dòwò pọ̀ pẹ̀lú àwọn eh, ẹ̀ka olùdáṣẹ́sílẹ̀ níta aládàáni ni láti lè bá àjẹkọjá wípé àwọn òun fi apá kún itan kó lè tó há kó lè kárí ilé kó lè kárí oko nígbà tó náà wàá máa sọ̀rọ̀ ẹni tí ṣe ààrẹ ilé asòfin ilẹ̀ wa nàìjíríà ahmad lawan àti àwọn gómìnà gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú all progressives congress kódà tẹ dórí ẹni tí ṣe adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú apc nílẹ̀ yìí aṣíwájú bọ́lá ahmed tinubu wọ́n túbọ̀ ń fi ọwọ́ sọ̀yà wípé àníṣe àwọn mọ̀ ẹgbẹ́ òṣèlú apc ọ̀sán mọ̀nà yọ ọ̀tà sánsàn ṣáàrí wọ́n pe sọmọ bẹ́ẹ̀ ni àní símọ́ bàbá òun ìyá rẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n pe gbogbo ń ta ẹ̀fẹ́ lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú apc wọ́n pójú kan náà lọ́wà ńbẹ nínú ìwé ìròyìn ti the nation tó jáde fún tòní. ajá balẹ̀ ìròyìn ń tẹ nílẹ̀ síwájú ìròyìn tó wà létí ní yàjóyàjó wọ́n pé ká tó dé ilé epo NNPC eléyìí tí ń bẹ ní tòsí Báṣọ̀run nílẹ̀ Ìbàdàn kéyò tó débi ojú ọ̀nà mọ́rọ̀sẹ̀ ọ̀hún wọ́n ní ọkọ̀ elépo kan ó ti dùbúlẹ̀ báyìí tó sì jẹ́ pé epo ń yà ń bẹ̀ kẹ̀tíkẹ̀tí ni àwọn fi àsìkò yìí ké sí gbogbo àwọn òṣìṣẹ́ adóòlà ẹ̀mí àti gbogbo àwọn òṣìṣẹ́ tí wọ́n ní í ṣe pẹ̀lú pàjáwìrì kí wọ́n tètè bá wa jí gìrì lọ sí agbègbè náà kẹ́yìn ò tó délé epo NNPC tí ó wà ní ká tó dé abẹ́ afárá Basọ̀run ìyẹn kẹ́yìn ò tó débi ojú òpópónà márosẹ̀ tó lọ sí ọjọ́ délẹ̀ Ìbàdàn ibẹ̀ òun náà ni ìṣẹ̀lẹ̀ ń ti ṣẹlẹ̀ akéésì yín o a sì bẹ̀yìn kẹ́ tètè bá wa jí gìrì lọ sí agbègbè náà torí pé nínú ọdún tuntun la wà yìí ọlọ́run ní jẹ́ ká rí jàǹbá o. àmín. ẹ wá já kúrò lórí yun ajá balẹ̀ ròyìn tẹ̀síwájú ojú ìwé karùn-ún nínú ìwé ìròyìn Saturday Punch ibẹ̀ lèmi ó ti ṣẹwọ́ ìròyìn àkọ́kọ́ o ẹgbẹ́ tó jẹ́ ti àwọn ọmọlẹ́yìn Kristi lórílẹ̀‐èdè wa Nàìjíríà ẹgbẹ́ CAN àwọn ni wọ́n sọ̀rọ̀ nínú eléyìí tí wọ́n ti ń ṣe ní àlàyé pé ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní níṣe òun náà ni wọ́n mọ̀ dágun lásì ọ̀rọ̀ ètò ààbò tó wá jẹ́ pé tí ìjọba tí wọ́n gbájúmọ́ jùlọ lásìkò yìí òun náà ni ọ̀rọ̀ ètò ìdìbò gbogbogbò tí ó wáyé tó bá di ọdún 2023 ẹgbẹ́ tó jẹ́ ti ọmọlẹ́yìn Kristi ní orílẹ̀-èdè wa Nàìjíríà tá a mọ̀ sí CAN àná ti ṣe ọjọ́ Jímọ̀ ni wọ́n láago ìkìlọ̀ pé kóró kogó kogó ṣe ti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé kí gbogbo wa ká gbàdúrà o fún ìdásí láti òkè wá kórílẹ̀-èdè Nàìjíríà kọ́mọ̀ wá di ilẹ̀ Sódómù àti Gòmórà wọ́n ní ẹgbẹ́ CAN àwọn náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ jáde tí ìwé ìròyìn Saturday Punch tí wọ́n sì jábọ̀ rẹ̀ wọ́n ní ẹgbẹ́ náà ní àwọn kábàámọ̀ o wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà pẹ̀lú gbogbo bí wọ́n ti ṣe bẹ̀rẹ̀ sí ní kégbàjarè sí àwùjọ àgbáyé níṣe òun náà ni wọ́n mọ̀kọ́ láti wá ran ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà lọ́wọ́ o lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti àjàkálẹ̀ àrùn coronavirus tá a tún mọ̀ sí covid-19 wọ́n ní pẹ̀lú eléyìí ọ̀rọ̀ ti wá fojú hàn wípé orílẹ̀-èdè wa nàìjíríà ìdásí láti òkè wá òun náà la nílò ẹni tí í ṣe ààrẹ fún ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi lórílẹ̀‐èdè yìí ọ̀mọ̀wé Samson Ayọ̀kúnlé wọ́n ní bàbá sọ̀rọ̀ yìí o nínú iṣẹ́ ẹ̀kú ọdún tí wọ́n fi sọ̀wọ́ sí gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà lábẹ́ àkòrí ẹ gbàdúrà fún àánú ọba òkè àti ìdásí láti òkè wá wọ́n ní bàbá sọ nínú iṣẹ́ ẹ̀kú ọdún ọ̀hún wípé inú àwọn dùn gidigidi láti ọkàn wá láti kí gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà wípé a kú àmójúbà ọdún tuntun ọdún 2022 láì náà ní ẹ̀sìn tàbí ẹ̀yà tàbí láì fi ti ẹgbẹ́ òṣèlú ṣe wọ́n ní ọpẹ́ ni fún ọba lókè o tí ò jẹ́ kí ewu gbogbo nínú ọdún 2021 kó wù wá láì ní ti ìṣẹ̀lẹ̀ ìjínigbé eléyìí tó di tọ́rọ́ fọ́nkálé àwọn ọlọ́ṣà tí wọ́n ń da omi àláfíà ìlúrúlú gbòlògbò òun àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń ṣọṣẹ́ láàbì ní tìbútòrò orílẹ̀-èdè wa nàìjíríà bàbá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn o wọ́n níbi tí nǹkan dé lẹ́ka ti ètò ààbò lórílẹ̀-èdè nàìjíríà lásìkò yìí wọ́n lọ́jẹ́ ń tọ́ba ni lọ́kàn jẹ́ o wọ́n níjọba gan wọn ò tiẹ̀ kọ́ bí ara sí mọ́ àyàfi ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ti ètò ìdìbò gbogbogbò tí ń bọ̀ lọ́nà lọ́dún 2023 níjọba gbajúmọ̀ ojúwe karùn-ún ni mo ti gán ní ìròyìn yẹn lórí ọ̀rọ̀ tó wá ní í ṣe pẹ̀lú ti ètò ìdìbò àjọ olómìnira tí ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà inec wọ́n fọ̀rọ̀ léde o wọ́n ṣe ní àlàyé ìdí tí ò fi láti fa orúkọ àwọn òkú yọ nínú àlàyé nínú ìwé ti àkọọ́lẹ̀ ìdìbò tó jẹ́ ti orílẹ̀-èdè wa nàìjíríà nígbàradì sílẹ̀ fẹ́tọ́ ìdìbò gbogbogbò tí ó wáyé tó bá di ọdún 2023 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní àjọ olómìnira tí ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà àwọn ni wọ́n ti ṣe ní àlàyé pé yóò nira gógó àti pé kò tiẹ̀ lè ṣeé ni láti fa orúkọ àwọn èèyàn tí wọ́n ti di òkú yọ kúrò nínú ìwé àkọọ́lẹ̀ tó jẹ́ ti àwọn olùdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n nítorí bá méjì kọ́ ni yóò jẹ́ kí eléyìí kó nira gógó bí kò ṣe wípé kò sí àkọsílẹ̀ tó gbọ̀ngbọ̀n fún àwọn ọmọ tí wọ́n ń bí sáyé àtàwọn èèyàn tí wọ́n ń jásẹ̀ lójoojúmọ́ lórílẹ̀ nàìjíríà wọ́n ní eléyìí ni wọ́n ń ṣàfihàn rẹ̀ o wípé kò sí àtúnṣe kankan eléyìí tí àjọ lómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà tí wọ́n ṣe lórí ìwé àkọọ́lẹ̀ tí àwọn èèyàn tó dìbò lọ́dún 2019 wọ́n ní ó túmọ̀ sí pé òun náà ni wọ́n ó gbé lọ o tí wọ́n ó sì fi ṣe kò kárí ètò ìdìbò tọdún 2023 wọ́n ní eléyìí sì ń ṣàfihàn wípé ọ̀pọ̀lọpọ̀ àìṣedéédé òun náà ló ṣeé ṣe kọ́rọ̀ mọ́ ètò ìdìbò ọ̀hún o ẹni tí í ṣe kọmíṣánná kan fún àjọ INEC tí tún ṣe alága fún àjọ náà lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ olùdìbò Festus Okoye ó sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn níbi tó ti wá fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ọ̀kan lè dìídì fa orúkọ yọ o nínú ìwé àkọọ́lẹ̀ tó jẹ́ ti ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà àyàfi bí àjọ náà bó bá jẹ́ pé wọ́n rí àkọọ́lẹ̀ àwọn ọmọ tí wọ́n ń bí sáyé àtàwọn èèyàn tí wọ́n ń jáde láyé lórílẹ̀‐èdè wa nàìjíríà ìròyìn ẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ bíngàn mọ́ mẹ́nuba ẹ lọ rèé gba balance ẹ̀ lójú ìwé karùn-ún nínú ìwé ìròyìn Saturday Punch tó jáde fún tòní. ọ̀dà kò burú àjẹ́ àbálẹ̀ ìròyìn níbẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa èyí tí ṣe àkọ́kọ́ ọrú rẹ̀ ní ọdún 2022 tí ṣe ọjọ́ àkọ́kọ́ ọjọ́ àbámẹ́ta àkọ́kọ́ náà rè é ìkànnì fresh one zero five point nine ilé orin challenge ńlú ìbàdàn ni orí jẹ́ǹjẹ́ iṣẹ́ ti ààrẹ muhammadu buhari lẹ́ẹ̀kan sí o hmm. ààrẹ muhammadu buhari ó wí pé àníṣe gbogbo ntí àbá náà ní ọ̀nà òun láti mú orílẹ̀-èdè wa nàìjíríà gòkè àgbà ju bẹ́yìn èèyàn ṣe rò lọ olúlulẹ̀ wa nílùú àbújá náà làárẹ̀ kúkú ti pabì tó ti yàbìdún ọ̀rọ̀ ọ̀hún lánàá ní nǹkan bíi aago mẹ́wàá òórùn àná wọ́n pẹ́ bẹ́ẹ̀ náà ni ààrẹ Muhammadu Buhari ti ṣe ìpàdé èyí tí ó gba ẹ̀yìn ọdún tó jẹ́ ìparí ọdún fún ti àwọn ìgbìmọ̀ alákòóso rẹ̀ wọ́n pẹ́ níbi aago mẹ́wàá tí ètò pàtàkì ìpàdé náà bẹ̀rẹ̀ ni ààrẹ sì túbọ̀ sọ fún gbogbo wọn wípé ẹ gbọ́ bí ṣẹ́ẹ̀rì ẹ̀yìn náà ni agbẹnusọ ọ̀hún láàrin ìlú o gbogbo ẹ̀yin ìgbìmọ̀ alákòóso ọ̀hún ẹjẹ́ ọmọ dátọ̀ lórí tẹlẹ́mù lójú wípé gbogbo ohun tí àbáná ẹgbẹ́ òṣèlú APC láti ṣàfọ̀mọ́ lóhun gbogbo kọ́ bọ́ sí ààtò lórílẹ̀‐èdè yìí náà ni àwọn ó ṣe o torí pé ìgbéga orílẹ̀-èdè wa nàìjíríà ńlọjà gbé òṣèlú APC lógún ológun ẹ̀rú ti ṣekú táṣọ rẹ̀ tọ́jú ọ̀kan ṣo nígbà tí ń sọ̀rọ̀ tààràtààrà ààrẹ muhammadu buhari ó túbọ̀ tọ́ka sí gbogbo àwọn ẹ̀ka jẹ̀ka bàbá wípé lẹ́yìn agbọ́n ti ètò ààbò ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìlera ntó ní ṣe pẹ̀lú nǹkan amáyédẹrùn ntó ní ṣe pẹ̀lú nǹkan ètò ẹ̀kọ́ ó pé gbogbo ẹ̀yin tí òun fi sí ìgbọ́nu kọ̀ọ̀kan ẹ dákun dábọ̀ o ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́ o torí wọn gbọ́dọ̀ fi níjọ ìyàwòdì kọmọ lè gbádìí ẹ oníbẹ̀ẹ́sẹ̀ jẹ́ aṣojú òun láàrin ìlú ẹ̀yin náà náà ni ẹ mọ yàkó wọn mọ táwọn èèyàn bá ń wí àti ibi tí nǹkan bá kù sí nínú ìpènisí àkíyèsí àwọn ìgbìmọ̀ alákòóso ìjọba àpapọ̀ táàrẹ́ pè wọ́n ṣàkíyèsí ó pèsè ẹ̀fẹ́ gbọ́ ọ̀rọ̀ ti àìlera ẹ jẹ́ kí n fi kásẹ̀ ìpàdé yìí nílẹ̀ kóńkálukú yẹn lọ sí ìletò délètò tẹ́ ẹ bá ń sojú ẹ lọ sí ẹkùnjẹkùn tẹ́ ẹ bá ń sojú ẹ lọ sí ẹkùn òdìbò kó wá yín ẹ lọ rèé fún àwọn èèyàn ní ìlanilọ́yẹ̀ wípé ti ọ̀rọ̀ ti àrùn ti covid-19 pàápàá abẹ́rẹ́ yìí tí ẹ sọ wípé yóò tún máa mú àlékún bá ọ̀nà láti gbógun ti àrùn àjàká òkò covid-19 ọ̀hún ẹ lọ rèé yípo káàkiri ẹni tó bá ti gba ìṣe àkọ́kọ́ kọ́ lọ rèé gba ìṣe ẹlẹ́ẹ̀kejì ẹni tí ó bá sì ti gba méjèèjì gan-an kọ́ mọ̀ tún torí bẹ́ẹ̀ mọ̀ mọ̀ tó wá mọ̀ ṣe fàlàfòlò láti mọ̀mọ́ lákèsára nípa ohun yòówù tó bá lè jẹ́ kí àrùn covid-19 kó tòrò mọ́ bí agbọ́n bàbá wa wípé ẹ̀yin ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà nàìjíríà ẹ ṣe sùúrù sẹ́ẹ̀rì kò sí ti sùúrù ṣe tí ò jiná bẹ́ẹ̀ bá fi sùúrù ṣe akọ òkúta yóò jiná ni tí ọ̀rọ̀ kùkẹ́kùkẹ́ mm-hmm. bí ẹ̀wà lámúlùkẹ́ ojú ìwé keje ìwé ìròyìn ti sátọ̀dẹ̀ kó tó di pé a kọjá lọ sí ojú ọjà jẹ́mi náà jáwé ilé ìṣe lójú ìwé kẹsàn-án nínú ìwé ìròyìn Saturday Punch olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà sọ̀rọ̀ ó pé òun ọ̀báàrí orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́kìtì pín kankan o bí yóò ṣe wà lójú ìwé kẹsàn-án nínú ìwé ìròyìn Saturday Punch bẹ́ẹ̀ ni mo gan ní ìròyìn kan èyí tí wọ́n fi ń jábọ̀ rẹ̀ pé ẹni tí í ṣe olórí orílẹ̀-èdè wa Nàìjíríà ajagun gbébọn ti Muhammadu Buhari wọ́n pé láàárọ̀ kùtù àyànà eléyìí ti ṣe ọjọ́ Jímọ̀ wọ́n ní ààrẹ ti bu ọwọ́ lu àbá òfin eléyìí tó ní í ṣe pẹ̀lú ti ètò ìṣúná fún tọdún 2022 pé kó di òfin pọ́nbélé o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní ààrẹ wá sọ̀rọ̀ lórí àwọn àtúnṣe kan eléyìí táwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àpapọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà tí wọ́n ṣiṣẹ́ lé lórí ààrẹ pé wọ́n yọ àwọn àkànṣe iṣẹ́ kan kúrò tí wọ́n sì tún ti àwọn àkànṣe iṣẹ́ kan bọnú ètò ìṣúná fún tọdún 2022 ṣẹ̀wárí lórí ìròyìn eléyìí tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ẹ̀kú ọdún tó jáde látẹnu àwọn èèyàn kan tí wọ́n jẹ́ ìkàn nílẹ̀ wa nàìjíríà wọ́n pé ẹni tí í ṣe ààrẹ fúnlẹ́gbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀ yìí sẹ́nẹ́tọ̀ Ahmed Lawan òun abẹnugan fúnlẹ̀gbìmọ̀ aṣojúṣòfin Fẹ́mi Gbàjàbíàmílà tó fi mọ́ igbákejì rẹ̀ Ahmed Wase àtàwọn èèyàn míì nínú ilégbìmọ̀ aṣòfin àpapọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní wọ́n kọminú kọmi òde o lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ti ètò ọrọ̀ ajé lórílẹ̀‐èdè yìí àti ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìpèníjà tí ń kojú ètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n wá fìrètí wọn pé ọdún 2022 ta kó sí wọ́n ní àyípadà yóò wáyé ń bẹ kẹjọ nínú ìwé ìròyìn Saturday Punch. ọ̀dọ̀ ẹgbẹ́ òṣèlú APC àti PDP wọ́n ń gbá súnmọ́ra wọn ní òkú ọ̀rọ̀ gbàgbós nípínlẹ̀ Ọ̀ṣun tó ń tèkìtì ẹjẹ́ àtọ́jú ọjà dé. ajá balẹ̀. ọlọ́run mustapha o ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù ẹsẹmú mustapha jp ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan orílẹ̀-èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrìn òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀-èdè jordan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven days of spiritual fulfilment seven seven days of word ministration seven days of prophetic impartation odò jordan ìta ti ṣèrìbọmi fún jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist bùnmi akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road Ibadan. telephone zero eight eight zero two five two four nine two eight zero. You can afford to miss out. Àgbẹ̀ni tó fẹ́ jẹ̀gbádùn tòmí alàgbà àjàyè ọba àjàyè Disney l'Amẹ́ríkà ní Nàìjà. Ó yá ní Supreme Continental Hotel and Resort níbi táwọn ọ̀tọ̀kùnlú ìlú tó mọ iyì wúrà. Fi ń fara nísinmi jẹ̀gbáládùn tí ò lẹ́lẹ́gbẹ́. Gbogbo àwọn yàrá tó wà ń bẹ̀ ló ṣe sun ayọ̀ pẹ̀lú àwọn ohun amúlétutù tó débẹ̀débẹ̀. Odòwe adágún ìgbàlódé swimming pool ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àwọn dòdò tó tutù dọ́kàn dìgbìnínà ẹ̀lẹ́tíríkì dúró pẹ̀lú ètò ààbò tó múnádóko Supreme Continental Hotel and Resort àjànàkú kọjá mo rí nǹkan fìrí wọ́n fi wúrà dára síbẹ̀ yẹn sà gbogbo agbègbè bíi dígí ẹ̀ bá ṣe ń dásẹ̀ wọ bẹ̀ ní gbogbo àwọn òṣìṣẹ́ wọn mọ̀ ṣe yín bí ọba Supreme Continental Hotel and Resort wà ní Supreme Continental Way Akibio Layout Gateway Community Ọ̀yọ́ Ìbàdàn Expressway Ìlọ́ra pè wọ́n sórí zero seven zero four eight four nine two five zero four supreme continental hotel and resorts ibi tó ṣàrẹ̀ ọ̀tọ̀ láti fara nísìmí. pẹ̀lú bá a ṣe ń bẹ̀rẹ̀ ọdún tuntun lónìí òde yìí ó yẹ kó ní kálukú ká gbìyànjú láti kópa tó jọjú ni o fún dàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà ọ̀rọ̀ ọ̀hún jẹyọ láti pàṣẹ àmúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì lórí ètò òròyìn fún àmbásádọ̀ arápájà ọgbẹ́ni bamitálẹ̀ ibrahim níbẹ̀ ni àmbásádọ̀ taofik ọládẹ̀jọ arápájà igbákejì alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú pdp lẹ́kùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà ló ti ń dáwọ́ dùnú pẹ̀lú gbogbo èèyàn fún ti ìbẹ̀rẹ̀ ọdún tuntun 2022 ambassadọ arápájà ó ń ṣàlàyé ẹ̀ wípé nírúfẹ́ àsìkò tá a wà yìí ìfọwọ́sowọ́pọ̀ ló yẹ kólédè nàìjíríà ká ní o kó lè bá a dúró digbí lẹ́ka gbogbo àti wípé gbogbo ètò ló ti ń tò báyìí o láti rí wípé ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ṣẹ́rí padà sórí ètò ìṣàkóso pẹ̀lú ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ káwọn iṣẹ́ ìdàgbàsókè tó lóòrìn kó lè bá a máa lálẹ́ wò lẹ́lẹ́kajẹ̀ka lẹ́yìn náà ambassadọ̀ Taofik Ọládẹ̀jọ Arápájà ó mọ rírì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Olúṣèyí Abíọ́dún Mákindé fún àtìlẹ́yìn rẹ̀ lóòrèkóòrè àtàwọn iṣẹ́ ìdàgbàsókè yíká ìpínlẹ̀ Ọ̀yọ́ táwọn èèyàn sì ń fojú rí lọ́kọ̀ọ̀kan èjèèjì àyàfi káwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gómìnà kó lè bá a ṣe àṣeyè tálákànṣepọ̀ ni o lọ́dún tuntun tá a wà yìí ìdí abájọ ni wípé gómìnà ó nífẹ̀ẹ́ gbogbo èèyàn láì fi tẹ̀yà tàbí tẹ̀sìn ṣe lákòótán ambassadọ Ládẹ̀jọ Arápájà ó ń ké sí gbogbo èèyàn láti dúró ṣinṣin sójú òpó lọsíwájú nítorí wípé orílẹ̀-èdè Nàìjíríà ìlú gbogbo wa ni o ó sì yẹ kádìjọ tún ṣe láì bojú wẹ̀yìn ọdún ìgbéga lọ́dún 2022 yóò jẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa. Rubicon olólùfẹ́. dókítà Báyọ̀ Fálékè Báyọ̀ ó dúpẹ́ lọ́wọ́ o. pípẹ́ yáyájáde wa wo sinimá olókìkí ni. tó gbé jáde tó gbé àkọlé ẹni. Rubicon agbẹdẹmẹjì sinimá tó mi gbogbo Nàìjíríà títí ti lọ wá. ibi méjèèjì tá a ti ṣàfihàn rẹ̀ ní kérésì. ilẹ̀kùn fafa. tọkùnrin tóbìnrin ló ń bó ṣùgbọ́n fún ṣàkọlọ gbogbo àwọn tó kópa nínú ẹ̀. ìdáhùn sí bẹ́ẹ̀rẹ̀ yìí tẹ̀ra yẹ wá wò ń gbà kérésì. tẹ́kùn gbẹ láti wo sinimá yẹn Rubicon agbẹdẹmẹjì. a ti gbẹ padà bọ̀ báyọ̀. Fresh FM sinimá ni challenge. àti kẹ́ sinimá tún tàgádì Ìbàdàn ló ti máa wáyé sátidé àkọ́kọ́ lọ́dún tuntun ọjọ́ kejì ọdún sànńdé tó ń bọ̀ yìí nìkan ni ó. aago méjìlá mẹ́ta àti mẹ́fà rọ̀lẹ́ one thousand five hundred naira péré lówó ìwọlé. ẹ mọ̀ bá wọn gbajúgbajà ìràwọ̀ tó kó panu ẹ̀ pàdé lẹ́nu ọ̀nà àbáwọlé. lọ́jọ́ yẹn tí wọ́n máa ń kíyìn káàbọ̀. ayọ̀ falẹ̀ ké bayọ̀ o ló ní ẹ̀fọ́jú ló jẹ́ ayọ̀ lọ́dún tuntun. sinimá tuntun rubicon agbèdémèjì ní kẹwàá wò kọjá bẹ́ẹ̀ makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ̀sì lọ. ká ní tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró kori ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹ́ẹ̀bù gèje top success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn pẹ̀tùtọ́ milẹ̀ títì fìríjì air conditioner wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá bíbalọ́ọ̀bà ní top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọ́l kọ́lọ́kọ́mù àti laptop bọ́ọ̀sì sí ìrajà lọ́mọ fẹ̀bùkàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé ọ lè ra fọ́ọ̀nù pẹ̀lú ìdá